ànábì wa kọjá pé àṣàlá òlọ́rù bèèrúdà wà ní ìpàk ọlọ́run fi màdá ẹ̀sìn olódó ọlọ́run fi rárẹ̀ mi. lẹ́ẹ̀kọ́ pé ti wò ó ma kò sínú táwọn ìbò wa. Ìpè mẹ́sẹ̀gì yìí ò kílíà. Ṣé àbàfẹ́ gbà mí bẹ́ẹ̀ náà ń sọ̀rọ̀ báwọn èèyàn tàbí ẹ̀ máa ń fi nípa mẹ́sẹ̀gì kan. Àwọn téèyàn fẹ́ deliver mẹ́sẹ̀gì fún nígbà míì á rí inú wọn ẹni tí làákàyè ó pè fún ẹni tí ó fẹ́ deliver mẹ́sẹ̀gì lọ wọ́n wà rí ìbéèrè wọ́n fi rí yí mọ́lẹ̀ ẹ̀bọ́. ẹni tí èèyàn bá sọ̀rọ̀ bá àwọn sí audience the spectators tí wọ́n ń wòye the listeners tí wọ́n gbọ́rọ̀ ó ṣeé ṣe nígbà míì. Kila kari nínú wọn ẹni tí làákàyè rẹ̀ ó ju ẹni tí ó sọ̀rọ̀ lọ. ṣé wàá kàlẹ̀ jà sí pé ẹsẹ̀ ìdókòwò wà yìí kò kílíà kò sí bá mi. kò sí irú làákàyè tó yẹ ní yọ̀bá náà nínú ọjọ́ rẹ̀ sọ́dọ̀ náà wà ní oṣù. kò sí làkàyè rẹ̀ pé ìmọ̀ ìjìnlẹ̀ kan wà bẹ̀ tó wà lè supersede message tí a lè mú wa in all ramifications in terms of kò sí ìmọ̀ ìjìnlẹ̀ kankan láì kankan lọ ọkọ tó fẹ́ mọ̀ nípa ẹ̀ tí ó wàá mọ̀ nípa ọ̀rọ̀ ìlera ju táwọn ìsọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀kọ́nọ́mì kò sí ìmọ̀ ìjìnlẹ̀ tí ẹnìkan lọ ọkọ tó lè mọ̀ nípa ẹ̀kọ́nọ́mì tí ó wàá borí ìmọ̀ táwọn ìlú àti báwọn ẹ̀kọ́nọ́mì fún wa without political kò sí ìmọ̀ ìjìnlẹ̀ kan lẹ́nìkan lè ní tí ó wà sábà bá lẹ́yìn ṣe ṣàlàyé bí ẹ̀sìn ṣe ìlú fún wa sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀. ìdáhùn societal issues kò sí ìmọ̀ ìjìnlẹ̀ kan lẹ́nìkan lè ní tó lè parí bí àlẹ́bí ṣe ṣàlàyé bá a ṣe lè ṣe àwùjọ wa fún wa lọ sọ́nà ọlọ́run ọ̀sọ́nà sọ àlẹ́bí lọ́gá àwọn ọ̀gá gbogbo ògbàdé ẹ̀ bá lòun gbé yóò máa tó àlẹ́bí ẹ̀ lè ẹ̀rọ àwọn tí wọ́n lọ fún pé àwọn fẹ́ fi ìpínlẹ̀ àwọn Muslim islam the end of in accepting islam gbogbo àwọn tí wọ́n ń bímọ nípa ìdí ìmọ̀ tí wọ́n bá fi ìmọ̀ yẹn dojú ìsìlámù bolẹ̀ wọ́n padà hẹ́gbọ̀ lórí wọ́n ṣe kí ni o wọ́n padà gba ìsìlámù yìí ètò ọ̀rẹ́ kọ̀ọ̀kan ní kọ́kọ́ ìsìlámù nù wa yóò sì rí i pé òun fèrè òun ò rí ojú ìsìlámù ṣe kí ni o dábòlè. ẹ wo kan nípa ọ̀rọ̀ ìtọ́jú ọmọ ìtọ́jú ọmọ ẹ̀wọ̀n tí ìsìlámù sọ ẹ̀wọ̀n tí ìsìlámù ṣe ní ká tọ́jú ọmọ àwọn bébì àwọn àwọn ọmọ tá a bí ó báwo yẹn ṣe gbé sẹ́yìn tí wọ́n lo ìmọ̀ ìjìnlẹ̀ lọ́dọ̀ wọn. Eventually kí ló máa ṣẹlẹ̀ wọ́n padà rí káwọn fẹ́ẹ̀ wọ́n padà rí pé àwọn ọmọ lálàáfíà tó péye náà wọ́n padà rí pé àwọn ọmọ òní ẹ̀kọ́ tó péye náà wọ́n padà rí nípa àwọn ọmọ. nípa pé ó ní islam ṣe ní kí ìyá ọlọ́gbà kó tọ́jú ọmọ. àlùfáàlì sọ pé wọ́n ní wọ́n ní káàtó yóò àwòlá àdàwùdà àwòlá èrè kàmìlẹ́ èrè even our others find it from God door. Adébíyí láti ní Buhari, ìyá ọmọ ọmọ tó bá fẹ́ tọ́jú ọmọ tó fẹ́ fọmọ rẹ̀ lọ́yẹ̀ ní bó ṣe yẹ kó tẹ̀lé gẹ́ ọdún méjì. Ọgbàtà lè sọ ẹ. Ọgbàtà lè sọ ẹ. Lọ́kùnrin tọ́lọ̀ sọ ẹ bá lẹ̀. Ọlọ́run ọba aṣòfin tábìlì tí tó fi tó ti tapíìtì ẹ̀fọ́ àgbé ọlọ́run sọ fún yóò pé èyí ọlọ́mọ tẹ́lẹ̀ fẹ́ àwọn ọmọ yóò pé tẹ́lẹ̀ fẹ́ làkàyè owó pé tẹ́lẹ̀ kí ìdàgbà ọmọ ó wà dáadáa tẹ́lẹ̀ kí èrè wọn o ẹ̀fọ́ àwọn ọmọ ìlú yẹn dáadáa ẹni tó bá fẹ́ kọ̀m̀pìlìtì ìfọwọ́lọ́yẹ̀ lórí kọ́dún méjì òpin kọ́dún ṣe pé torí pé Islam lọ sọ torí pé àlá lọ sọ torí pé àdébí yóò tún fún wa ọ̀rọ̀ yẹn lọ rẹ̀. instead of that wọ́n wá lọ fún àwọn ní ọ̀rẹ́ rẹ̀ wọ́n fún mílíkì wọ́n ẹ̀bà orí rẹ̀ wọ́n sọ ìbámu sẹ́yìn láàkì láàmì ẹsẹ̀ rẹ̀ fúùdù oríṣiríṣi àwọn ọmọ lóòótọ́ ṣùgbọ́n nígbà tí mo bá àgbáyé padà rí pé ọpọlọ àwọn ọmọ òpè tó ń ṣe kó pé wọ́n rí pé àlàáfíà àwọn ọmọ òtó bó ṣe yẹ kó tó wọ́n rí pé àwọn ọmọ wọn ò ní nẹ̀ṣáàt wọ ẹ̀dẹ̀ ṣáṣá àwọn ọmọ ẹ̀dẹ̀ ṣáṣá àwọn ọmọ ẹ̀sẹ̀ díẹ̀ wọ́n ẹ̀sẹ̀ sì wọ́n ẹ̀sẹ̀ sù ẹ̀ àgbáyé wa pé àjọ kẹta rẹ̀ wọ́n wá pè ní UNICEF wọ́n wá ké kúláàdì sẹ́lá ọ̀gbìn wọ́n wá ké ní Yorùbá wọ́n wá ké ẹ̀fọ́ ọ̀gbà ẹ̀fọ́ ńlọ́yẹ̀ ẹ̀mẹ́gbọ̀ ìyàlẹ́gbọ̀ owó ṣúkà ẹ̀fọ́ ńlọ́yẹ̀. Kùránì ti ní ìsáájú. Ṣé nítorí tó kọ́ àlọ́ yìí ẹ̀ sì gbà? Ìmọ̀ tí ìjọba fi wọ́pọ̀ kí lè padà ṣe o, mo padà ṣe é. Ìmọ̀ wọ́n padà sí ìdíkàkọ̀ àlọ́ yìí. So kò sí ìgbà kan tó lè forí ìtọ́nà lágbára rẹ̀. ọlọ́sùn bá wà lẹ́ka ẹ wọ ọpọlọ àwọn tí wọ́n ní làákàyè tí wọ́n gbẹ́ ìgbà ayé mẹ́wàá ẹ wá dàpọ̀ ìtọ́ba wá ń wẹ̀ lápapọ̀ ẹ fi wọ́n kó lọ àbẹ̀rẹ̀ ẹ̀rù tó tọ́kẹ̀rù bàbá kíkà wọ̀ ọkùnrin àti ìjà sílé mi o àwọn olùkọ́ lè wà ọkùnrin àti ìjì tí wọ́n lọ́wọ́ ọlọ́dún ẹ̀mú ọgọ́rùn-ún láwọn tí ẹ jẹ́ ọ̀dọ́ láyé tó lé à ẹ sàwọn káàkiri ayé ẹmu ti Nàìjíríà ẹmu ti Amẹ́ríkà ẹmu ti Rọ́ṣíà ẹmu ti Kánádà ẹmu ti UK ẹ sàwọn ọ̀dọ́ yìí wọ́n ti kọ́kọ́ wò ọmọ ẹ̀ka bẹ̀rẹ̀ ẹ wọ ọpọlọwọ wò àti wọ̀ lápapọ̀ kí ló wọ̀ ọwọ́ ìjọba yìí ẹgbẹ́ sẹ́yìn tàbí tàbí ó kẹ́ wọ́n lọ. ìwọ lọ ọpọlọ àdébíkọ̀ tún tẹ̀wọ̀n ju àwọn ọgọ́rùn-ún ọ̀dọ́gbẹ́rẹ̀ ọlọ́ọ̀ni ẹgbẹ́gbẹ̀rẹ̀ one thousand. ọ̀rẹ́ta tó mú làákàyè ah, àwọn méjì bẹ̀rẹ̀ professor lè nílùú wọn professor of clinical professor of clinical ọ̀dọ̀gbọ́n mathematics ọ̀dọ̀gbọ́n lè ní economics ọ̀dọ̀gbọ́n lè ní political science ọ̀dọ̀gbọ́n lè ní geography ọ̀dọ̀gbọ́n lè ní medicine ọ̀dọ̀gbọ́n lè ní law ọ̀dọ̀gbọ́n lè ọlọ́lẹ̀ ìjọba kàkàtà àríyá tẹ́ ẹ bá fọ ọmọ gbogbo tí gbọ́dọ̀ fún ayé tẹ́ ẹ sí ọ̀dọ̀gbọ́ kẹ̀kẹ́ kù lẹ̀ gbogbo ọ̀dọ̀gbọ́ ayé pátá tẹ́ ẹ bá fọ ọmọ ọmọ tẹ́ ẹ pé sórí scale báyìí tẹ́ ẹ bá pẹ́ tàbí sẹ́yìn pàdé mi ti gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò ní yẹ̀ lórí ọ̀rọ̀ tí ò ní kéèyàn jiyàn nínú òwe ẹ̀dá ló púpọ̀ kan ìkẹ́kẹ́ nínú èèyàn láyé ewu lè ẹgbẹ́ tó bá lè dìbò. Kọ́lá kìí tó bá lè dìbò yóò bá lè dìbò wájú. Sọ́lá bá wà lọ́sọ̀. Ẹ wọ̀ wọ́n yá lápẹ̀jù. Ẹ wo gbogbo tí àwọn ọ̀jọ̀gbọ́n nínú ètò ìlera gbà sọ fún wa tó bá fẹ́ máa lálàáfíà máa ṣe exercise àti bóyá tí ó lè mọ̀ra rẹ̀ tó bá fẹ́ lálàáfíà má tẹ̀lé òsì rẹ̀ má fi sùn torí pé ìbẹ̀rẹ̀ ni ọkàn wà má máa rẹ́sì lé lórí ẹgbẹ́ ọ̀tún lórí sùn bóyá tí ó lè látọ̀ wà lẹ́nu tó bá fẹ́ lálàáfíà pẹ̀lú gbogbo ìkẹ̀kẹ̀ àwọn microwaves àwọn fóònù tó vibrate tó ríyì àwọn generators ti di bìbìbìbì táwọn ọ̀jọ̀gbọ́n ayé nínú ètò ìlera tí wọ́n ní àkókò kẹ́yìn ọmọ ní abúlé ṣe fara vibration phone vibration generator vibration àwọn machine lálá fún iléeṣẹ́ vibration àwọn mass fáwọn networks ó mọ̀ lábúrú tí ń ṣe ní àmà wọ́n wá ní kí ni solution tí yóò máa dín wàhálà yẹn lára wa wọ́n ní we should be placing our forehead on the ground káwọn pé àmú iwájú orí wa báyìí lójoojúmọ́ àfi ń ka ilẹ̀ àwọn tó pẹ́ ẹgbọ́n nígbò lẹ́yìn tí wọ́n mú wa. ọlọ́lẹ́ akẹ́lá sí sọ yẹn nínú ètò ìlànà owó bàrẹ̀ ìwádìí ẹ wò bàtí ẹ̀kọ́ làdé ẹ̀kọ́ làdé o wàhálà dé o kíríkẹ́ o ọkùnrin títí gbè mo sọ pé kí ló ń fà á kí ni solution rẹ̀ wọ́n ní àfikà wà lọ́wọ́ rẹ̀ èyí ò ní ìka ẹ̀sẹ̀ sọ fún mùsùlùmí tó wà lórí ọ̀sán lọ́wọ́ sọ́nà ìyẹn tó sọ fún wa ní pé gbogbo bàtà bá sùn a bá jí káfọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta kó tó di káfọwọ́ ẹ̀sìn yàtọ̀ sàánú àná sẹ́ẹ̀dì sẹ́ẹ̀dì kọ̀sọ́dẹ̀ tó kẹ̀kẹ́ tó lè má lè sọ́dọ̀ máa lè sọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ sọ́sídìí ìfúnpá àwọn gbà òun rẹ̀ wò ẹ̀wọ̀n tó sọ fún ààrẹ ẹ̀mọ́ ẹ̀kí rẹ́sì yìí ẹ̀mọ́ rẹ́sì ẹ̀mọ́ sùn ẹ̀mọ́ ṣe kí nìkan ẹ̀wọ́n lọ sí ìfúnpá rẹ̀ ọlọ́run ti wọlé àdìgbà ẹ̀rọ ọ̀rọ̀ súbà àtà oorun kọ́lá lọ́wọ́ ní ọ̀la o ẹ̀mọ́ sùn lásìkò tí mo gbé kalẹ̀ kẹ́ẹ̀ ìyẹn lálẹ́ gbòòrò kódà ọlọ́tọ́ wa mú oorun kẹ wá fún wa ó tún tábà tó ń sùn á àwọn kan lára oṣù ààrẹ onídàá pé àlùkò ìlú là kí ló pè é àlùkò ìlú là kí ló bẹ̀rẹ̀ ohun tá a máa ń sùn láàrin tá a fi àyílà zúrì tá a fi lúrì kásìlè tó tó ohun tó bá sọ láàrin lúrì sí ásìlì àbẹ́bí yìí lè tó bàbá sọ́kọ̀ọ́ bá lè sọ̀rọ̀ kí ló dé pé ọ̀sẹ̀ ìsìtìrọ̀ kàbọ̀rẹ́sì ìtọ́ ní bá wa sọ tí ẹ̀ ẹ́ ṣe pé a kẹ̀kẹ́ kàdó ayé rẹ̀ á tó fún ẹ̀dá sẹ́ni pé ìjọ́jọ́ kan tàbí ó ju gbogbo jíjọ́jọ́ kan lọ. tẹ́lá bí wọ́n lè pe ohun tẹ́lẹ̀ kí máa sùn kí máa rẹ́sì àlàyé wà òkè ẹ̀sán ní sàárè kọ́ kí lọ́pẹ́ lọ́pọ̀ mi ẹ̀sán ní òkè àjọ àwòkọ́ lèkè o sùn ọmọ ẹgbẹ́ lẹ́sìn o chief chief ẹgbẹ́ lẹ́sìn o ẹsẹ̀ lẹ́sìn ẹgbẹ́ lẹ́sìn o àfà ẹgbẹ́ lẹ́sìn o o kò sí pé torí sàárè o àti torí ìjọba àbíwá kábọ̀ sọ̀kọ̀ ìlú là ó láàrin rúurì sí asiri àkọ́kọ́ ní àlàáfíà ìyẹn ti jẹ́ táwọn èèyàn pèpè sí sẹ́ńtẹ́dọ̀gbọ̀n nínú ètò ìlera àtúwà tàládá nínú sàárè àtúwà tàládá níjọ́ ìgbébi àgbìyá sọ́dọ̀ láwọn ìsọ̀rọ̀. sọ́dọ̀ àwọn àdúgbò kẹ́ẹ́.

èyí tá a fi síta yẹn carbon dioxide yìí à nídìí ẹ̀rọ tábà wá fẹ́ sí oúnjẹ wa poison tó wà nìyẹ àdébí wa sọ pé carbon ọ̀tá tẹ̀lé sí i carbon ọ̀tá tẹ̀lé sí oúnjẹ wa. ètò ìlera sukuu wọn àti àwọn ọkọ bẹ́ẹ̀ sì. ẹ sọ́dọ̀ lọ́wọ́ sọ́dọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Fala nessa hora. Ẹgbẹ́ sí báyìí, ẹgbẹ́ sí báyìí, torí ìlera ara yín. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ fíìsì. Ṣé ẹ gbọ́dọ̀ tó ń sọ̀rọ̀? Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó. Ọ̀tọ̀ làwọn kíkà. Ọ̀tọ̀ làwọn dentist. Ọ̀tọ̀ làwọn psychiatric. Gbogbo wọn dáhùn rẹ̀. proximidade civil, proximidade forte dele. Agora você que viu, agora foi o ano de Você pode pensar na oração Ọ̀gáàmì. Ẹ wá lọ wo ẹja é rẹ̀. Ẹja bọ́ sí ètò societal tẹ́ wò yìí pòfẹ́sọ̀ ọ̀jọ̀gbọ́n nípa ètò bí wọ́n ṣe máa to àwùjọ láwùjọ fún ọ̀làfíà ẹ wọ́n bá lè ṣe to àwùjọ wa fún wa adébísọ̀ fún wa ẹni tó ní ìwọ̀ mẹ́ta ẹ̀tọ́ mẹ́ta tá a gbọdọ̀ fún adébísọ̀ àyẹ̀wò fún wa ẹ̀tọ́ ní ẹ̀kọ́ méjì tá a gbọdọ̀ fún a tá àbísà rẹ̀ fún wa ẹ̀tọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ kan ló ń takò ní àbísà rẹ̀ fún wa. táwọn wá tírèsì gbogbo àwọn ẹ̀kọ́ yìí àtàwọn tábìlì ní ká ṣe ẹ̀kọ́ yẹn fún a rí pé kò ní sí bọ́ọ̀lẹ́sì kò ní sí dẹ̀rù kò ní sí dàgídàgẹ̀ kò ní sí wàhálà lẹ́nu. àwọn ẹni ìwọ̀ mẹ́ta ẹ̀tọ́ mẹ́ta lọ́dún pàdé òní ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí tiwa tó tún wá jẹ́ fámìlì wa tàbí tó bá mi bẹ̀rẹ̀ tàbí wá jọ pé ẹ̀kọ́ mẹ́ta lórí right mẹ́ta lábẹ́ òjò ẹ̀kọ́ mùsùlùmí ni fámìlì wa tó ṣe fámìlì wa àtọ́ àjọ pálẹ́sì kan àjọ pé mi bẹ̀rẹ̀ àtọ́lẹ́tọ̀ mùsùlùmí ìtura ẹgbẹ́ á ṣe dáadáa sí i ní dáadáa tí ọlọ́run sọ pé mùsùlùmí gbọdọ̀ ṣe sí i mùsùlùmí ó ní ẹ̀kọ́ wà. a kò wá ṣe dáadáa sí i a kò lẹ́tọ̀ọ́ ẹbí ẹ̀tọ́ ẹbí ẹbí wa ẹ̀tọ́ dáadáa tá a bọ̀ sí sẹ́tọ́ bá jẹ́ fámìlì wa ẹ̀tọ́ ẹbí lọ́rọ̀ wa méjì. a wà á sọ bí ẹ̀tọ́ neighborhood alájọgbé ìsáàmùlẹ̀ tọ́kọ̀tọ̀ tẹ́ àjọgbé irú tọ́kọ̀tọ̀ tẹ́ a kò ṣe dáadáa sí i bí kọ́lẹ́ pé òun ò rówó fa wọn ni àwọn náà sòmi fún àwọn náà sòwò fún tá a rówó fa wọn ni a gbọ́dọ̀ fa omi sádùúgbò torí pé báwa ṣe nídìí omi wọ́n dàgbà fúnlera wa bẹ́ẹ̀ ni sádùúgbò wa nídìí rẹ̀ àwọn ọ̀wá ní àwa ní ẹ̀tọ́ aládùúgbò ká kò fún ẹ ká ṣe ló ṣe ojú kan ká ṣe síta bó ṣe kẹ̀kẹ́ náà ni kájé kó nígbà tí wọ́n àwọn ẹ̀kọ́ pé àti bọ́sà nígbà náà sí bàbá rẹ̀ àwọn aláàgbò náà wọ́n ń tọ́ tiẹ̀. mo bá bọ́ jẹ́ mùsùlùmí. so ẹ bá wá jẹ́ mùsùlùmí tó ń jẹ́ fámìlì wa táwọn ọ̀rẹ́ náà ń tò ẹ̀ka bẹ́ẹ̀ náà fò tani tó àdúrà yìí tani tó àwùjọ tani tó àwùjọ sallallahu alaihi wasallam ẹni tó ní ẹ̀tọ́ méjì lọ́dọ̀ wa òun náà ní tó jẹ́ fámìlì wa tó tún jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àjọgbé àjọgbé àfọlẹ́tọ̀ tí mùsùlùmí gbọdọ̀ fún mùsùlùmí á sì dáadáa sí àfọlẹ́tọ̀ tí a gbọdọ̀ fún ẹni tó jẹ́ ẹbí wa á sì dáadáa sí ẹ̀kọ́ mẹ́rin ló ń lọ́dọ̀ wa ẹ̀rọ ẹ̀kọ́ méjì. ẹni tó bá jẹ́ wípé mùsùlùmí ni alábẹ̀wé wa àbẹ̀kẹ̀sẹ̀ bí wa ẹ̀kọ́ méjì ló bẹ̀rẹ̀ ní lórí wa á fún lẹ́kọ̀ọ́ pé mùsùlùmí ni á sì dáadáa tí mùsùlùmí ọ̀rọ̀ sí sí mùsùlùmí sí ẹlẹ́ẹ̀kejì á sì ṣe dáadáa kí n sí o alájọgbé ẹni tó lè tọ́kẹ́ lórí wa náà lẹ́tọ́ lẹ́pẹ́ kìí ṣe wa kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n àgbẹ̀ ẹ̀ lọ́sẹ̀ kì í ṣe mùsùlùmí kì í tún ṣe ẹbí wa ṣùgbọ́n kí ni o alágbègbè wa kò hákùnì jáàrì right of neighborhood right of neighborhood agbègbè sòsè ìsìláàmù ti ń sọ ìyẹn fún wa sábẹ́bí ti kọ́ wa ní ìyẹn ṣé ní ọ̀rọ̀ sọ pé ẹni tá a dán méjì ẹsẹ̀ mùsùlùmí o ká lọ yọ̀wọ́ sí ká lọ yọ̀lá sí ká lọ fa nígbà tó sọ pé dandan ni tó ní bá a dán bẹ̀rẹ̀ despite the fact pé kì í ṣe mùsùlùmí tó tí mo ṣe jẹ́ pé èé ṣe bí wa torí ipa tó ń pè yẹn adọ̀sẹ́ gbọ́dọ̀ ṣe dáadáa sí i a gbọ́dọ̀ fún ní ẹ̀tọ́ alájọgbé wíjì pé tí nǹkan bá ṣe àgùntàn akẹ́kọ̀ọ́ tó bá ní ìrànlọ́wọ́ a gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ ṣe lọ́wọ́ ebi ń pa káwọn sọ pé ebi ò lè fọ́nrọ́ jẹ́ o torí o kì í ṣe mùsùlùmí ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ ìsìlámù rẹ̀ ṣe kí ni o ó ti bẹ́ẹ̀ rẹ̀ torí pé wọn alájọgbé kìí ṣe ẹni ọlọ́tọ̀ kìí ṣe mùsùlùmí lọ́tọ̀ ṣùgbọ́n ẹjọ́ pé ìsìlámù sọ pé a gbọ́dọ̀ fún ní ìwọ alájọgbé ẹ dáhùn bóòlù ẹsẹ̀ wà lè jẹ́ ọ̀jọ̀gbọ́n tó tó lè tó àwùjọ tó lè tó àwùjọ tó wà lè tó tó. ẹ bọ́ kátó fún ìsọ̀rọ̀ ẹ̀dá bọ́ sínú ìṣèlú siyasa politics ẹgbẹ́ ní ìṣèlú ẹ̀wọ̀n bá ní ìṣèṣe ìlú bàtà lẹ́yìn wà lára àwọn tí ń bẹ lábẹ́ àkóso táwọn kan ń darí tí èsì àlébì ló ń darí nígbà yẹn láti ní ìpínlẹ̀ lọ́dọ̀ àwọn tó ń darí kó àwọn tó ń darí wà kí í ṣe mùsùlùmí kó làwọn tó so ló ń fẹ́ pé ewu ọdún mùsùlùmí ọ̀rọ̀ ló wọ́n lu protest àlùbọ̀ àrọ̀ lọ́pẹ̀ protest àlùkùrùj àlá oúnjẹ ìlàmùrì kí mùsùlùmí ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ sílẹ̀ tí ọ̀rọ̀ tó ti rákàdì káàkiri ànígbà gómìnà kìnìkan ṣe kiri kan pẹpẹ kiri kan àlùbọ́ àrùn ká máa ṣe riot ká máa protest alkhuruj alákọ̀ọ́lìyá ìlàmù ká máa tako àwọn tí wọ́n jẹ́ aláṣẹ. léètò ní ìsí pé gómìnà mi pírẹsidẹ́ǹtì mi àkọ́kọ́ mi àbí sẹ́ńtọ̀ mi ó lè padà ní ìsí pé èmi náà lè bá sọ̀rọ̀ báyẹn ẹ sílẹ̀ fún wa táǹjọ́ fìdàgbà ìsọ́nù kọ́ ọba ṣèṣe. Àbí kí ló fa constituted authority? Báwo ṣe fún báwo ṣe yẹ ẹ abẹ́gbẹ́ ara kalẹ̀ sóòlù tẹ̀lé ìfọ̀ ẹ̀ẹ́dà èèwọ̀ ní gúúsù. A good Muslim must not partake in any riot, in protest. A Muslim must not protest against the leaders. Tààrà kọ àwùjọ báyìí. Adébí Adébí Adébí wà yìí. Adébí jẹ́ ẹni tó ń bẹ lábẹ́ àwọn amúnisìn wípé olùdarí ń láyé àwọn afagídíjayé ajẹnípadàyé. Bóyá ló ti rí kó tó wá di iná bàtà hànà. sọ ta ló lè tún ayé nígbà tó lè ṣètò ayé òbí ta ló lè tún àwùjọ tó bá lè ṣètò àwùjọ àdébí bá kristian ṣe àdébí bá jíì ṣe aṣọ tí àwọn ọmọ wa rè tábà fẹ́ lọ dáná tó fi jẹ́ pé búrẹ́dì búrúfù lórí fi ṣèlú ọwọ́ abọ́ sí kí àwọn ènìyàn. ìkẹyẹ jẹ́ pàtàkì àbí bẹ́ẹ̀ tó fi fẹ́ lọ ara rẹ̀ ṣé ó pàtàkì. sọ́kọ́ ìdáná ìtẹ̀sẹ̀ sọ́dọ̀ náà lọ sọ́dọ̀. so gbogbo àwọn nǹkan yẹn ọ̀nà sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ọ̀jọ̀gbọ́n tó tí ìjọ́jọ̀gbọ́n rẹ̀ tí ó wà á ti eléré tàbí láti ọ̀wá sọ fún èjò lọ ìjọ́jọ̀gbọ́n tó yẹ bá jọ́jọ̀gbọ́n yóò máa tẹ̀lé àárín lẹ́yìn. family planning ẹja bọ́ sílẹ̀ bá a ti lè tó ẹbí wa bàbá mi ti tó ẹbí bàbá mi ti tó ẹbí bàbá rẹ̀ fi ṣe láàrin àwọn ìyàwó bàbá rẹ̀ fi ṣe láàrin àwọn sọlọ́dọ̀ rẹ̀ sọlọ́. Tábìlì jáde pé tọ́ Anisaru kọ́sìrọ́tù kọ́sìrọ́tù Akila Wàdíyẹ̀ ẹ̀ ẹ̀dẹ́bí bẹ́ẹ̀ bá ti rí tóbi inú pẹ̀lú àwọn ìyàwó yìí ẹ̀dẹ́ àpàdà sùúrù tó láwọn obìnrin tẹ̀wé yẹn fọ́ọ̀sì rà tó ní akílá wàdí ibẹ̀ bẹ́ẹ̀ sì wọ̀ èsè pé yẹ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọ́ wọ̀ yìí pé ẹ̀rọ sàbẹ̀ ẹ̀sìn wọ̀ yìí pé pé ó kí òun àwọn ìdí òun sẹ́ni wò sí ẹni nù bẹ́ẹ̀ ni làwọn àsìkò kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ sí ẹ sẹ́ni pé ẹ̀yẹ pé òun náà sọ́ọ̀rì òun náà fẹ́ẹ̀ lórí àsìkò àdúrà ẹ̀rọ tó tún dé yìí ọ̀nà àyàzù bẹ́ẹ̀ ẹ bá kí wọ́n yàrá mi lóòótọ́ bí ẹ bá wù wá lórí gbà bẹ̀rẹ̀ ẹ wá wù kí torí ọlọ́ tọ́ àwọn ọkùnrin ọlọ́kọ̀ọ́ bá sùn láti máa darí wọn. Adébí tí wọ́n máa ń gbọ́dọ̀ ó sì wọlé ìyàwó àìsàn ìgbéra ìyàwó àtẹ̀kọ̀ ah, mo yà bíi sàárè ìyáálé rẹ̀ kàdígà ìka ah, ẹ ṣe ẹtú rántí o ṣé àwọn ará rẹ sáwà náà tó kú lọ sá àdé ti ló ń bèrè ìyá tó ti dé ẹsẹ mi kò jẹ. ẹ ti bá tó wí kọ̀mọ́lé o kọ̀mọ́lé ẹ̀wọ̀n obìnrin ọmọlúwàbí ara wọn balẹ̀ bọ́lá wọn máa yọ bàbá wa gbé ìṣàlọ. sọ ẹ bá ní tasọ tasọ níbẹ̀ níbẹ̀ ẹ bá ní ìṣètò ẹbí ẹ̀gbọ́n ẹ̀yà tó ti wọlé. ẹ bá ní ìṣèwà ṣe nígbà tí ọba padà di ada. tí wọ́n ti darí ibi ẹ̀rí tí wọ́n ṣe tí ọ̀dá sí. Ẹ̀gbọ́n. tiẹ̀ ìdí rò lórí tí wọ́n fẹ́ fi ti máa jẹ. was then the the the the victim of circumstances. now àwọn ẹni wa padà wà wà bẹ́ẹ̀ bó la lè ṣe. nígbà tí wọ́n lé àdébíkò mọ́kà àdébíkò mọ́kà pẹ̀lú ojú tí ò funfun ẹ̀rọ̀dẹ̀ àdébíkò mọ́kà pẹ̀lú ojú tí ò funfun ẹ̀tọ́ yọkò mọ́kà nínú gẹ̀ẹ́tì láìpẹ́ láìpẹ́ láì jalè láì sábú kẹ̀kẹ́. Ṣé ẹ rò pé wọ́n á ká tó jẹ́ àkú ìyẹ̀wò kàdíjà ó ti sọ fún ànábì yìí pé ọmọ ṣe o kí n sì wà pẹ̀lú rẹ níjọ́ tí wọ́n lé ọ jáde kó o lòlù rẹ láti wọ́n àwọn ọmọkùnrin yìí yàwó àwa ọmọkùnrin yìí yàwó ṣé wọ́n lè jáde kí ni wọ́n sọ pé mo ṣe ṣé bàá kọjá ṣé bàá da òkè àwọn ọkọ mi di ìyàwó ṣé wọ́n lè jáde kí ni wọ́n sọ pé mo ṣe ah, bàbá yẹn ni wọ́n lè ọ jáde bàbá yẹn afọ́jú ni o wọ́n àkàtọ̀ ọmọ náà fà ó jẹ́ ọkọ ìyàwó àkàdíjà ìyàwó àlẹ́ni fọ́sọ ìwà rẹ̀ ní the first revelation nígbà tí àkọ́kọ́ pé mọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ tọ́lọ́ náà rẹ̀ ní ṣẹlẹ̀. lẹ́nu àmì sáré bí sáré jáde tó délé tó sọ tó sọ̀rọ̀ fíyàwó ẹ̀rí à à ẹ̀rú bá mi ìfúró náà kò bẹ̀rù gbogbo àwọn ẹ̀rú wa ọlọ́run ṣe wọn lẹ́nu tó jẹ́ pé báyà wọn bá níjà ọlọ́run ṣe wọn ní kọ̀ọ̀kan balẹ̀ fún wa. mẹ́sì àwọn ìyàwó wa lẹ́nu tó jẹ́ pé báyà àyà tí jáde sí ìdúró lọ lé báyìí bólú ẹ̀ tó lọ lé báyìí wọ́n tó fi kó wọ́n tó fi kó tí sèyàn ní gbogbo omi tó bá rí bẹ́ẹ̀ ló kú púpọ̀ kọjá olójú owó èyí eu lìtàsíkùlù ilẹ̀ yẹn ha ọlọ́wọ́ bá pè àwọn ẹ̀yìn wò obìnrin tó yẹ pé títà bá gbóná báyìí tẹ́ ẹ̀ bá ń bọ̀ yóò gbé àfààní àgbàgbé wọlé tí bá ti rí apálá wọnú léèrè ní bá ìfọ̀kànbalẹ̀ para o ẹ̀wò obìnrin tí ọ̀la ti rí bẹ̀ ilé ìgbẹ́ lé mi gbogbo ẹyọ obìnrin ẹ yà bẹ̀rẹ̀ kó jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ lè fọkàn yín ẹ má jẹ́ ilé tó jẹ́ pé òun nípa ọmọ yíbọ̀ láti ta ó tún wọlé ẹtún wà nílé lórí òun gbóná ilé náà gbóná ṣùgbọ́n àà ìgbóná ti lẹ́bàlẹ̀ tún ti òun lọ òun nípa ọmọ yàtọ̀ láti ta ó sì tún wọlé ó tún wà lórí òsìlọ́fẹ́ mọ̀mọ́ lọ́lọ́run rẹ̀ òsìlọ́fẹ́ tó lò lórí rẹ̀ tẹ́lá sọ wọ́n pé pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ọmọ ọkùnrin tọ́lọ́ bá ti fún ọ náà irú rẹ̀ ni wọ́n pàdé níyàwó sóòtì lè sàmù obìnrin lè yóò lè sàmù bí àyà ẹgbẹ̀rẹ̀ ẹkú sọjú ọgbọ́n lágbára ọlọ́run gbogbo bàtà ọmọ nígbà ọgbà ní owó báyìí tí wọ́n rajà tí wọ́n fẹ́yàwó bẹ́ẹ̀ ṣe ń sọpọ̀ ikẹ́lẹ́ ló yẹ kí ọmọ ní ọba bà lórí yorùbá wò lára tó lè ṣàdúrà pẹ̀lú ẹ̀rọ ṣàdúrà ti jáde yí padà láti sàmù ọlọ́run yìí padà sí dáadáa ẹ̀rọ ti sàmù ọgbọ́n náà tó tó fojú ọkọ̀ rẹ̀ rí àbí kí láwàá ṣe. àdébì sọ́dọ̀ àwọn sọ́dọ̀ ó rí tó lè níta ẹ ẹgbà mi ò ọlọ́wọ̀ ọlọ́gbà mi ò ọlọ́gbà mi ò eré gbàgbà mi ò sáré ó dé báyìí sọ́dọ̀ àwọn sọ́dọ̀ ìyàwó rẹ̀ pàdé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àyàlẹ́ ti dá ìyàwó rẹ̀ fi ìfọ̀kànbalẹ̀ pàdé rẹ̀. kí ló ṣe yí orí tí èmi nì ìbẹ̀rù mi. ṣètò pé ṣètò pé ọlọ́run bí mi sí ní báyìí ṣètò pé ọlọ́run ọ̀fẹ́ náà ní báyìí ṣètò pé mo ti sẹ́lẹ̀ báyìí ìyàwó rẹ̀ wá sọ pé ọkọ̀ olówó eré yìí ọlọ́run ní bí mi sí ọ. ìwọ tó dẹ́ pé ọ̀rẹ́ jẹ bí òye jẹ bí jẹ òye bá àdúgbò jẹ òye bá gbogbo rẹ jẹ òye ní àwọn tí bẹ́ẹ̀ rẹ jẹ ìwọ́n tó èso dòró ìwọ́n tó tó yẹ kìkan sí ọlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe fi sí ọlọ́wọ́ ṣe bá ó wá fún ọkọ rẹ̀ ní ìta títà pè ní tásílíyà ó pọ̀ dóòlù ọkọ rẹ̀ ó fún ọkọ rẹ̀ ní ìsìn tẹ́lá tí ọkọ bá wọlé wá ní àá olùmọ̀ ọ̀sán lórí o ọ̀rọ̀ ní wọ́n tàn kọ́ rẹ̀ ah, àwọn tí ìfá ní o lọ́wọ́ sí owó lè wá láìpẹ́ o ọkọ wọn ni obìnrin ìsìn olùwàtà máa ń ó tẹ̀ wá lásán ọ̀nà ló tó yẹ ojú ìrírá yìí ó tẹ̀ wá tó kí nǹkan tẹ̀ wá ọkọ̀ wa wò pé wàhálà náà lè. à ń sọ̀rọ̀ pé abẹ́kọ̀ lọ lé àti ìró lẹ́sẹ̀ lálọ́ ìfẹ́lẹ́ aṣọ ìró ìwọ̀ tó sọ. ìyá wa sọ nígbà kò sí bẹ́ẹ̀ bá lọ. ẹni omi kẹ́mẹ́ kẹ́kọ̀ọ́ gbogbo bàtà bá ti ń gbé ìbànújẹ́ bọ̀ láti ta tó wọnú lé tó rò pé owó ìlú òní sábà tó ti ìbànújẹ́ pàdé ẹ̀ wọ́n lè tán tó béèrè lọ́wọ́ lọ́wọ́ gbogbo tí ó bá yọ ṣẹlẹ̀ ìdùnnú lọ kọ́kọ́ lọ́wọ́ bákàtà obìnrin tó lórí ìbànújẹ́ àti ìgbé bọ̀ ilẹ̀ ìlànàbí gbé wọ̀ à ìlú eléyìí o ìlú eléyìí o ìlú eléyìí o tó wọlé à dàtí yìí dàtí yìí ìyàwó mi dáṣọ bò mí wọ́n sẹ̀ ló bí sí dáṣọ bò ọ́ àsọtí ẹ̀ bàbá sọ pé dáṣọ bò ọ́ nígbà tó ń lọ kí o fi yẹ bó bá jẹ́ pé tí wọ́n pa ọkọ ni yóò ṣe parẹ́ mi wàhálà òbí ní ìgbà tilẹ̀ fún ọkọ rẹ̀ wàhálà ìtàlẹ́ sì sọ̀tọ̀ wípé ìlẹ̀kùn méjì kan bẹ̀ obìnrin tó bá tì kọ́ máa retí pé òun sọ pé bọ́ọ̀lù ṣe bá rẹ̀ sí wọn ìlẹ̀kùn mélòó ìlẹ̀kùn òrókò àti ìlẹ̀kùn oró. ìlẹ̀kùn méjì yẹn obìnrin tó bá tì wọ́n pẹ̀ kọ́ máa retí pé òun ti sọ pé òun tàlẹ́ di ọlọ́run ọlọ́run kí ọlọ́run sí ilẹ̀kùn méjì ilẹ̀kùn mélòó gbogbo ẹni dákẹ́ mú lọ lórí ẹni tó bá ṣe lẹ́yìn lórí kó tó àforíjì tó ní pẹ́tẹ́ bá sọ àforíjì ọwọ́ òforíjì ẹ̀yin bàbá dákẹ́ mú lọ lórí pé àáfàá sọ fún wa pé mùdírù wa sọ fún wa pé àlẹ́bí sọ pé obìnrin ògbọ́dọ̀ tilẹ̀kùn méjì mọ ọ̀pọ̀ rẹ̀ kọ́kọ́rọ̀ tilẹ̀kùn méjèèjì kọ́kọ́rọ̀ sí méjèèjì àwọn wa pè ní ilẹ̀ wo ìrókò àti ilẹ̀ wo ooru kí ló dé. ilẹ̀kùn ìrókò àti ilẹ̀kùn. ilẹ̀kùn ìrókò ó ní ilẹ̀kùn ẹ̀rọ ìbáyìí obìnrin tó bá ti ọkọ rẹ̀ tó wà lóore tó ti ọkọ rẹ̀ lọ́ba tó ti ọkọ rẹ̀ lọ́ba kì í ṣe tọ́lá níbẹ̀ lọ́dọọdọ ilẹ̀kùn kejì ó ní ilẹ̀kùn ara rẹ̀. kọ́kọ́ tó ṣe tó ẹ kó ṣe lórí rẹ sọ pé o fẹ́ kọ́ nǹkan ara rẹ kọ́ sọ pé rárá. ó sì kù ó ní sí lóyè pé áá ní kí áá ní kí ní nǹkan tí ń bẹ ní ikú sára ká ní kú kẹ́kẹ́ kékeré ìkẹ́ tó sì torí ikú kálukú kékeré rẹ̀ akumulẹ́sẹ̀ orí ikú ìgbà papọ̀ ní ti máa di pé ọ̀dà bẹ́ẹ̀ ọwọ́ ẹni yóò tó ti akumulẹ́sẹ̀ orí ire orí ìgbà papọ̀ ìgbà tó di pé ẹni yọ ẹgbẹ́ rẹ̀ lọ. ó sọ fáwọn èèyàn apá kan mo bá bẹ́ẹ̀ lò láàrin tó sáàmù àwọn sọ̀rọ̀ níta àdúgbò náà níta wá sọ̀rọ̀ ó ní kò dé irú náà ẹ̀fọ́ lọ́mọ wà ẹ fún ṣe

tóbìnrin bá tilẹ̀ fún inú ilé ọkọ rẹ̀ tóbìnrin bá yẹ̀ ilé ọkọ rẹ̀ tóbìnrin bá tó àṣírí ọkọ rẹ̀ gbogbo àwọn nǹkan yìí tó bá sáájọ tó bá sáájọ ìjọ kan ìkóbìnrin ò ní dà. tóbìnrin bá mọkọ rẹ̀ kó láti rí tóbìnrin mọkọ rẹ̀ gbọ́lé tí ò yẹ ilé ọkọ rẹ̀ tóbìnrin ò tilẹ̀ fún ara rẹ̀ kọ́kọ́ tí ò tilẹ̀ fún ilé kọ́kọ́ tí ò pé kí kọ́kọ́ tí ò wọ́n pé kí nǹkan tó bá sára jọ obìnrin yẹn wọ́n padà lórí láyé kọ́lá bí wọ́n ti lọ́wọ́ ọlọ́wọ́ padà jẹ́ kí àyè olóko lórí ara àti lórí àwọn ọmọ rẹ̀. èmi ò rí lọ́tọ̀ rà fún àwọn àmì tó kú láyé mo ti alọ́kọ̀ fún ọmọ rẹ̀ nìyí. ẹ̀rọ ìlú wa lọ sí pọ̀ nísìnyí lọ sí wá síbẹ̀ àfa àgbà àfa àwọn àgbà sheikh suleiman salaudi bàbá bàbá wa àfa àgbà wọ́n wá sọ àbúrò àsìlẹ̀ lórí lẹ́nu wọ́n wá sọ pé ẹ wo ẹ wo ẹni tí bàbá rẹ̀ tó nímọ̀ tá a fún bàbá rẹ̀ ló tó kú sí ẹ kápẹ́ lé tó bàbá ta sọ pé àfẹ́ rí o là ń tò lé ọmọ rẹ̀ yìí ìyá mi lọ́ra ẹ̀gbọ́n ibi tó ti bá bàbá mi ní ẹrú lọ́dọ̀ bàbá mi ní bàbá mi wọ́n àwọn nílé wa ẹrú àti wọ́n máa ń tọ́ ọmọ ìlú lẹ́sìn ẹrú lọ́wọ́ bí ẹni tí mo pè lẹ́sìn sí ọmọ ìlú lẹ́sìn ẹni tó bẹ̀rẹ̀ sọ pé ọ̀gá ló fọ ọkọ̀ láti tó lẹ́ẹ̀ bí wọn sábà ní kí wáyà kó lọ́wọ́ bọ̀ wà lórí ìlú ilé àtẹ̀lé ẹ̀tọ́jẹ́ ọkọ̀ àtẹ̀tọ́jẹ́ ọkọ̀ bó lọ fọkàn wà lẹ́yìn tá lọ́kàn wà lọ́dún ọdún méjèèjì kálukú náà bẹ́ẹ̀ tó wọ́n náwó sí. ìyàwó àkàtúntà sí lánàá yìí kálukú wọlé pẹ̀lú bẹ̀rù ah bàbí bàbí ìyàwó àtàsọ bàbí. àmì ìgbà tó gbéra nígbà ara rẹ̀ wá lẹ́yìn ìyàwó ah ṣé ti kọ́ lọ ń bí sí báyìí ṣé ti kọ́ lọ fẹ́ kọ́ mi báyìí ṣé ti kọ́ lọ wọ̀ láì kì í mú báyìí ìyàwó wa sọ pé ọkọ mi fọ́ bá lẹ̀ ọlọ́wọ́ bá láàrin yá pọ̀ ó lẹ́tọ̀ ọfẹ́ kẹ́ ọ ní ìwọ́n tó ìjẹ́ bí irú ìwọ́n tó ìjẹ́ bí jẹ́ ìwọ́n tó tọ́jú ọmọ òrukàn ìwọ́n tó bá tọ́jú opó ìwọ́n tó bá sáà náà lẹ́tọ̀ ìwọ́n tó yá pé bá kẹ̀kẹ́ sọ lọ́wọ́ bó bí ó ṣe fi sọ lọ́wọ́ ọba ìwọ́n tó ìparọ́ gbogbo tí ń sọ yẹn dé sí níyà ni ó kọ̀ lóòlù ọkọ ẹ̀ ọkàn lórí wa tí àti ìbára tí ń kíyàn lọ́kàn balẹ̀ fọ́dà fọ́dà pé lórí wọn lọ́kàn yóò ṣe kí ni o ṣùgbọ́n tó lọ sí ìjọba lọ pé ah, ìyàwó mi délé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ń ṣàn. ọkọ wa ló pè é onígbà tó lára ọkọ rẹ gbà tó wà sí ibi síbẹ̀ náà ọlọ́run sá síbẹ̀ gbogbo wa. bàbá òun wa sọ o kí n sì wà níbẹ̀ nígbà tí wọ́n padà lé ọ jáde. àlejò ọdún náà ṣé wọ́n lè jáde bàbá náà wọ́n lè ọ jáde ẹnì kan ò lè gbé lùtọ́ ọmọ ẹgbẹ́ káyé ọmọ fòwò wà. mo lè yọ sẹ́yìn ọ̀fẹ́ ìdáná ṣùgbọ́n láàrin gbogbo ara lè fa wò sí ẹ̀ láì kìí ilé wa ìwà nìkan lẹ́yìn à pàlọ́wọ́ àgbà láì rẹ̀ ìwà nìkan ló dé wọn ìwà nìkan tó kọ̀ fúnra lóko òkè ìwà nìkan ló bá wọn sòkù wọn ló wọn sòkù ìwà ni wọn lé ní ẹgbẹ́ díje lẹ́yìn àgbà tó lórí kọ ẹgbẹ́ náà bàbá ti ṣe bá ti gbọ́dọ̀ àwọn àlàfà ẹ̀kọ́ ló ti sọ̀rọ̀ sí pé wọ́n kọ̀ wà mẹ́rin tábà ti sọ̀rọ̀ lọ tábà sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí ọ̀bá lọ́wọ́ ní ìdájọ́ ìdájọ́ ìjẹ́pọ̀ ọ̀rẹ́ kan ló rẹ̀ fi ṣe àsìkò òun léwu tó wáyé pàṣípò òun lè torí tọ́lọ́run lọ pàdúrà lọ́rọ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tí ẹ̀gẹ́ ní wáyé àná yọmọ ẹ̀dá òkè wo yọmọ ẹ̀dá òkè wo ìwọ nìkan lọ́wọ́ pẹ̀lú rẹ ìtàlẹ́ ìlú wọ́n wù ìlànà wọ́n wí bàbá ìtọ́lítì ẹ̀tọ́ akọ́lọ́wọ́ pẹ̀lú rẹ̀ òun ni ọ̀pọ̀ èèyàn àwọn tí wọ́n pọ̀ tí wọ́n pọ̀ lọ́wọ́ kí làwọn òun minority tó ń sàṣẹ̀wọ́ ní ìjọ ìṣúra ẹ̀sìn. àjẹjù apàdàwà ti ẹni tí ẹni tí wọ́n ń gbọ́ bọ́ọ̀lù ọwọ́ apàdàwà ni tí ń ṣe kí ni o tó gbọ́ bọ́ọ̀lù. wà kàrà wá dé tó gómìnà àwọn táyì lórí wà kàrà wá dé tó ń ṣe gómìnà lé lórí tó ń ṣe gómìnà tì lé lórí yìí àwọn náà ti gómìnà lórí yìí jẹ́ sàbòsí nígbà táyì lórí wà kàrà wá dé ẹni tí wọ́n gbọ́ gómìnà wò yìí àbí lè wà sàbòsí. njẹ́ o ti wọ́n lẹ́nu ní kó wọ́n táyì lórí wọ́n kọ̀ padà lẹ́yìn ọdún kẹjọ ọdún kejìlá níbi lálà ó kó àwọn òṣìṣẹ́ ìjọba ọlọ́dọ̀ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ sẹ́yìn èmi yìí àti fáwọn èmi yìí ti bọ́ sẹ́wọ́n ní àwọn ẹ̀mí ìsọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ẹ padà wọ́n tún di bọ́ọ̀lù àrẹ́jì èkó ìgbàlá rẹ̀ ọdún tó wá tẹ̀lé tó ní lọ́dún kẹjọ lọ́wọ́ iná àtàkàrà làkàfàdé ha ó ti wá rẹ̀. ṣèyí rẹ tí oṣù kẹgbẹ́ wá sí èyí ló sì gbà yìí. ọlọ́run ti yá gbogbo ọkọ̀ tó lọ sí ẹ̀kú lè ìdí bá fẹ́ ṣe pọ̀ṣẹ́ tó lè yá padà ìdí ìṣẹ̀dá lọ́dún tó lọ ní ẹbí rí ọ̀dá padà lẹ́yìn ìwò ti ṣe bá ìnà pátá àyà làkàbàtì àmà. tọ́jú tọ́jú tó fẹ́ wọlé àwọn afárasí géètì ìní géètì òkúta sísí méjèèjì àwọn aláṣí ìkọ̀tẹ́ tó lè tì í. Ànábì wa ń bọ̀ Ànábì wa bọ́kà yàtọ̀ ní olú lẹ́nu mọ̀sídìí dáná àwọn ọmọ ọlọ́lẹ́wọ̀ bọ́kà á bìí ní ilẹ̀ lẹ́tẹ́lú òní bàbá ẹ̀ẹ́dí báyà ẹ̀ẹ́dí kòtò ogun lọ́lọ́wọ́ sí ní báyìí dá. Adébíwá Mọ́tàkà Mọ̀hámẹ́dì lẹ́rù ń sàkọ̀ ọ̀pọ̀ sí i lẹ́. Àwọn kan fanu àwọn kan kẹ̀kẹ́ nì. Àwọn kan fanu lẹ́lẹ̀ àwọn kan kẹ̀kẹ́ omi. Méjèèjì náà lọ́wọ́ fẹ́ ní Mùsùlùmí. Ilé ẹ̀kọ́ lọ sí ní àlùkò sáàrù kẹ́ẹ̀fà kẹ́ẹ̀dá nìkan sí i gbogbo ẹ̀yìn tí wọ́n kì í kúrò ní nínú ẹ̀yìn tẹ̀lé ọ̀bámà ọlọ́mọ́sá tó ìṣèlú ní ara pátá àgbà àgbà àgbà. ẹ̀sìn èdè títẹ̀ ẹ̀gbọ́dọ̀ sí àlùkọ̀sáàlù àlùkọ̀sáàlù ní káfáàlì káfáàlì káfílílẹ̀ Obama sọ̀rọ̀ pé òbálẹ̀ kò jìnà Obama àbámọ̀ òbámọ̀ kí ló kọ́ ọ́ gẹ̀yìn òbámọ̀ ọ̀gẹ̀ Obama tọ́ka jẹ́ pàdé ọlọ́wọ́ ṣe Obama إنا فتح holy night. kan débi kan láti kan débi kan mo sì tàbí kó nìkan tó mọ bẹ̀rẹ̀ ní two thousand and two. wọ́n wá pé sún bẹ́ẹ̀ mọ̀ ń sún wọ́n kẹ́ bí wọ́n tà tó pé sún mọ̀ ń sún wọ́n kẹ́ bí wọ́n pẹ́ bí mọ̀ wọ́n pẹ́ bí wọ́n wá ní two thousand and nine green light wá dé orange light ló dé red light ní wọ́n kọ́kọ́ tẹ̀ tẹ́lẹ̀ ṣàmùpé stagnancy ẹjẹ́ àmọ́ lọ́nà bíi traffic light káàkiri wáyé ṣe máa rí iná mẹ́ta traffic light ráàyè stagnancy dúró sójú kan náà ọ̀gbọ̀nà tó bẹ̀rẹ̀ tọ́ba yá wọ́n àtàwọn ẹ̀yìn lẹ́bí tó gbé. kò sí ẹgbẹ́ lọ́rọ̀ ló náà yẹ pàtàkì wọn padà tún náà sí ìgbẹ́kọ̀ rẹ̀ sí lọ. tí kéwù tiẹ̀ lábá sórí tìwé síkù torí tèwé rẹ̀ sí táwọn ọkọ yunifásitì kò ní gbogbo èsì táwọn wà ní kéde táwọn ọkọ ní wọ́n ní táwọn ọkọ yunifásitì làwọn òbí sẹ́ o kò fọlọ́kùnrin ọ̀ ẹ sẹ́sẹ̀ ẹ tẹ̀lé mi como fi ṣiṣẹ́ fún wa mo wá ní gbogbo òkúta sí kálọ̀ kálọ̀ lọ tẹ́ mo ní orí bàbá mi sì ti bẹ̀rẹ̀ èmi ní kọ̀kọ́ gbogbo ọmọdé ó ìjọ táwọn àti rẹ̀ gbogbo ẹni kálukú yẹn ti mú lálẹ̀ àwọn àlọ́ akọ̀ ìjọ bá wà ní sàlẹ̀ òun náà lò kú. àwọn àwọn ọmọdé ọ̀fẹ́ àwọn aṣọ ilé ìtura ìdílé lọ́wọ́ rẹ̀. ti ní skul ó ti gbogbo fẹ ó ti sọ ní mẹ́ta kìí ṣe fẹsẹ náà náà o ó ti wá parí dìbì ní àlejò ìgbìmọ̀ yunifásitì lọ ó ti fi masters lọ báyìí. nígbà tí àwọn parí primary secondary school lẹ́yìn twenty five lè parí lẹ́yìn twenty five lè jù twenty five lè parí secondary school.

Was the last paper Nima, ní máa two thousand convocation 2004? Then thousand and four rẹ̀ ìgbà yẹn náà bàbá mi wá ní ọdún làkẹ́ tó ọ̀tún wọn fẹ́ kàwé báyìí exam mo sí exam mo ní result mo wá lọ pé mo lọ sí penalty ó ní ìkọ́ ní jíìlì mi ìlà ìkọ́kùnrin lọ lọ pé wà láì ìlà ìkẹ́ mo láì ìkọ́kùnrin lọ mọ́lẹ̀ ìpẹ̀lú kí ṣe kọ́ lọ pé wà láì ọmọ ìlú ọkùnrin tó ń tó máa ń lọ ọkùnrin olómi ìlú ọkùnrin ìsọfún ọ̀tọ̀ bá ẹgbẹ́ ìgbìmọ̀ níbi òru ẹgbẹ́ mẹ́lẹ́dì ọ̀gá mi ẹni wọ́n gbogbo rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ nígbà tí ó ti dìjà tó tún wá lé ní inú sẹ́kọ̀ọ́ náà bá mi mo lé ní aláàbẹ̀ lẹ́yìn mo fi náà kọ́ máa lọ kọ́lẹ́dì ọ̀fẹ́ fíṣẹ̀ ju kọ́ máa lọ fóònù ọkùnrin mo sọ obìnrin lọ fóònù wọ́n kọ́ from all the education from college of education kó cross the university débi láyé sọ́sàbí ọkọ̀ obìnrin lọ bóyá ó bá sẹ́yìn ó bá ní ọkọ̀ ìlú àbí ló bá kà sí ọmọ bá yàrá ọmọ sí ẹni tí ọmọ sí ẹni kó ṣe ṣe am ṣe. ẹ bá yẹ parọ́ fún ẹ gbọ́dọ̀ wá orí ẹ ló rẹ̀ ṣe kóbi ní káwọn kò wí lẹ́ni bọ́ọ̀ tó so orí ẹ lọ́kàkà sóbò làdúrà ẹ̀ ẹ̀ kọ́ni ṣùgbọ́n èyí tó jẹ́ kí n lọ kó nígbà yẹn ò ní wípé tí n jẹ́ ìbá bẹ́ẹ̀ jẹ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ sí sílẹ̀ tọ́wọ́ wà lẹ̀ kó fi máa kọ́ jẹ́ kó sọ pé pẹ̀lú àwọn ọkọ̀ ìfẹsẹ̀ bí ẹgbẹ́ ìsìn bẹ́sì ó rà ní ọ̀rẹ́ ilé pólítì náà ti dòwó lẹ́gbẹ́ náà sọ fún àwọn ìwé àwọn ọ̀rọ̀. kọ́lẹ̀ kọ́lẹ̀ ọ̀pẹ̀tẹ̀ṣẹ̀ ọ̀kàwé tó kọ́lẹ̀ yunifásitì wa kò tó lọ bẹ́ẹ̀ pa ó ní wọn sàkóso lọ bẹ́ẹ̀ ta gbogbo ẹ̀ lọ́nà ìrìn oníjà parọ́ wọn sàkóso lọ bẹ́ẹ̀ ta kí kọ́tọ̀ tó ní wọn fóyì bóyá ní ti ọwọ́ lé lẹ́yìn yunifásitì wo bẹ̀rẹ̀ lórí ìlànà ìlànà kan yìí àbí èyí lè wọlé sí ìwò olè lákàtúntò láti ibi tó dẹ̀kọ́ láti wọ lẹ́sẹ̀. lọ́yìn bẹ́sì wò lápò ọmọ ọmọlẹ́yìn ọ̀rọ̀ lẹ́sẹ̀. ok fóònù fóònù ẹ̀ sẹ́lẹ̀ àti ìlànà rẹ̀ ó ní ẹ̀rọ fóònù yóò máa fóònù. Àwọn ọmọ ní sàṣà rẹ̀. Now, àwọn bàbá lè yí passa, passa passa vai a a a a sua sua sua família, filha filha, àbí yunifásitì ọwọ́ lọ yunifásitì àtúntàrí èyí àtúntàrí pásítọ̀ àtúntàrí àtúntàrí vai àtúntàrí sísá àtúntàrí èyí àtúntàrí kejì wà á yàgò wà pẹ̀lú èyí tó ọ̀kà tẹ́lẹ̀ lọ́nà ìdílé lọ́nà ìdílé ọ̀rọ̀ wẹ́lẹ́ wà láti ní ìtìlẹ̀ rẹ̀ níta níyàwó ní káàsì pẹ̀lú bá a ṣe bí ìtò tú wà ẹgbẹ́ pé kò ṣe kẹ́kẹ́ láyé rẹ̀ dúró lọ kò bì pé tí ọlọ́mọ ẹ ó sí yọ̀ ó sì parí sí nọ́ọ̀sì ọwọ́ sákàtì ọwọ́ fáàmì sọkàtì ọwọ́ sákàtì ọwọ́ sákàtì ẹ̀jẹ̀ sáàmù akàwọlé ní kíláàmù káyé nobody plays house ma everybody passes out. ọ̀rọ̀ tó o pass out ẹ̀fẹ̀ ìlú gbogbo sẹ̀sẹ̀ olùkọ́sọ̀ kò sẹ́jọ́ kan kò tún lọ kó tó òṣìṣẹ́ lọ rẹ̀ olùkọ́sọ̀ kò sí ní tọ́sí ó fún ààrẹ ti lò tí wọ́n ti ṣe kí lò. ó yẹ ká kó tún tó yà ó pé àwọn òṣìṣẹ́ yà tí ó fẹ́ gbà. ó ṣe bá wọn lọ́wọ́ òṣìṣẹ́ o ọ̀rọ̀ àti ọ̀rọ̀ wọn tó gba ìṣẹ̀ méjì sọ̀rọ̀ ṣe láti o àbọ̀ tó sọ ìtì ó ti pọ̀ dáadáa ó kéwú ìmáàmù ìdúgbò ẹ̀ ṣe masters lọ ní àdìpọ̀ university ìgbésẹ̀ ẹgbẹ́ owó yẹ kí yẹ alájí ìsàkílẹ̀ mú àlọ́ sùkúù alájí ìsàkílẹ̀ lórí èyí kéwù ni wọ́n ké wọ́n kà kọ́wé tí wọ́n tẹ̀sẹ̀ sá ìgbésẹ̀ ọ̀gbàlẹ̀ jáde linguistic second class of àlọ́ jáde professor abdulhamid olóyè jáde chief imam ìgbésẹ̀ ọ̀gbàlẹ̀ fún àlọ́ secondary school ìlànà sọ́ọ́sì wọ́n ti fún mi professor abdulhamid sọ́lá lọ́sùn pọ́lọ́sì ọ̀dà àti ìsọ̀rọ̀ lọ́sì ní yunifásitì ìbàdàn lọ ti fẹ́ ní ìdàgbọ́gbọ́ ayé àwọn lọ́wọ́ báyìí ó tún ti ọ̀sẹ̀ sàpẹ́tìkà ní gálẹ̀ gálẹ̀ òṣèlú sílẹ̀ dọ́là sílẹ̀ ní sanwó rẹ̀ òun lọ ọkọ̀ dọ́kítọ̀ àbíbà yunifásitì ìbàdàn ọkọ̀ ìgbà pòfẹ́sọ̀ ìyàwó ní lọ́tọ̀ ọlọ́ sukùl yòó máa ló sáré mi. dọ́kítọ̀ ájà mákẹ́wúlà ó ti ṣe sọ̀kùdí ní yunifásitì ìbàdàn yìí nígbà tó wà dr adékílékún ìyàwó adékílékún tí wọ́n fún bàbá lẹ́gbẹ̀ẹ́ sẹ́jẹ́ fọ́mà tí ìgbà bọ̀ fún rẹ̀ jí ìgbà bọ̀ fún ẹ̀ ìfẹ́sọ̀ fún bàbẹ̀ bàbá ilé tó ń lọ lẹ́yẹ o kí bàbá òtẹ̀ tó wá ìfẹ́sọ̀ bàbá sílẹ̀ ọ̀mẹ́rin wà láì wà láì fọ́sí láti wọ́n tún jáde ọ̀pọ̀lọpọ̀ bá bẹ̀ fẹ́ ìwé lórí ìwé àti àti èkó tẹ̀lé àṣẹ àṣẹ ẹjẹ ló wà sí àwọn obìnrin ó máa tẹ̀sí bẹ́ẹ̀ lọ fún ọ̀pọ̀ mi ṣùgbọ́n mo wà mú rírì tó rírì àwọn ọkùnrin náà ẹ lè fẹ́ ó máa ṣe bí pé ìtàkì kú ọlẹ́sẹ̀ ẹ bá a ṣéwú ìwé ìbú mi kìí ṣe bẹ́ẹ̀ lọ́kà ìbẹ́ẹ̀tì èyí bẹ́ẹ̀ lọ́kà kọ́lì lọ́kà òfìsí fẹ́sẹ̀ ọ̀hún tọ́ bá parí tó tó gbé tàbí kéjì lọ́wọ́ kí tọ́ bá ti fẹ́ èrè tẹsán èrè ẹsẹ yorùbá jáde bí ṣiṣẹ́ máa bí ó ló ti gbára wọn. ṣùgbọ́n tí kéwù láti fi tẹ̀sán máa tún bí tí kéwù pé iná ọlọ kéle kéwù náà ló ń lò ní ẹgbẹ́ ọlọ kéwù náà yá àwọn yàrá máa ṣe máa mú gọ́ọ̀mẹ̀tì ọ̀sán máa ṣe máa mú kéwù náà ṣé iná ọlọ kéle kéwù náà ló máa rìn nípa sí kéwù fi tẹ̀sán máa tún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá yẹn olóòtú ni wọ́n ẹgbẹ́ ìjọba wọn mọ̀ ẹ̀ olóòtú wọn àwọn gbọ́dọ̀ yìí tèmi tán wọ́n mọ̀ bú ẹ̀ ha wọ́n mọ̀ bú gbogbo ẹ̀ etí wò sí ìlú ṣe tó jẹ́ pé tó lè yẹ bá pé lọ́nà tó ṣe wà lọ́nà mọ́ lọ́nà wa sọ pé ẹ̀jẹ̀ ni olókùn àbá sílẹ̀ olókùn lọ́nà kárá rẹ̀ ẹ̀ lọ́nà tètè àbá kárá rẹ̀ pé ẹ̀ bá kárá tẹ́tẹ́ bá sọ̀rọ̀ àwọn ẹ̀ sọ̀rọ̀ kí àlòkù tẹ́tẹ́ sọ ọ̀hún ti wé sọ ọ̀hún ti yọ sí sọ òfurufú sí ẹgbẹ́ lọ́gbà náà sẹ́ni tó rí kí ló sọ kí ni sọ ẹ kọ́ sọ jọra wọn ṣé wọn náà fà kọ́ sọ kí ni wọ́n bá jẹ pé wọ́n bá sọ èrò wọ́n pa ẹ̀ àwọn ẹni wọ́n sọ fún ọ súnmọ́ òjò òru ọ̀jẹ̀ gbogbo ṣé wọn náà wọ́n sọ fún mi gbogbo ilé ilé ẹni wọ́n sọ fún ẹni wọ́n sọ fún sọ fún sọ ṣúgà ọgọ́rùn-ún ọdún lẹ́yìn tí ṣúgà láti kú gbogbo ilé ilé ẹ̀sìn ọláyẹ̀ ẹ̀rọ gbogbo kan ní yíyọ ẹ̀rọ wọ́n sì làjò ṣúgà sí kọ́